إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدعوكم قلوب الله سبحانه وتعالى وباتي ó tó tẹ́ ẹnì kọ̀ọ̀kan wá kù títí di ọjọ́ òní láti tún mọ́ pàdé lórí ìdánilẹ́kọ̀ọ́ nípa alámọ̀rí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ alfiqh ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ yìí bá ti sí lọ́wọ́ wa subhanahu wa ta'ala pẹ̀lú oríkèríkè ara wa. ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìsinlọ́wọ́ba pẹ̀lú oríkìríkì ara wa yàtọ̀ fún àdìsọ́kàn eléyìí tó yẹ sí pé tíra tí a fi ń ṣe dánilẹ́kọ̀ọ́ náà òun náà ni tíra al-fiqh al-muyassar fi dhahi al-kitab wa bá ti sin náà ọba tí wọ́n ṣe ní ìrọ̀rùn látinú tíra ọlọ́run ọba alukur'anul karim àti sunna tànàbí sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni tíra tí a fi ń ṣe dánlẹ́kọ̀ọ́ fọ́ra abẹ́ ọlọ́run ọba Allah subhanahu kí ó tọ́ sọ́nà níbi sísọ àti níbi gbígbọ́ kọ́nà Allah kó rí gbogbo àwọn kan tí a bá sọ kó ṣe dédé ìyọ́nà ọlọ́run Allah subhanahu ṣe dédé kó ọlájọ́ kan sọ lọ́wọ́ bá àtọ́rọ̀ àdékò kí ọlọ́wọ́ bá lọ́wọ́ lọ́wọ́ bá fún aṣíwájú ẹ̀dá anábì sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn aráalé anábì àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà sí àjọmọlẹ́yà anábì sallallahu alayhi tí ó máa wá lẹ́yìn wa títí di ọjọ́ gbẹ̀dọ̀ a ní ìjẹjọ́ ibi tí a parí ìdánilẹ́kọ̀ọ́ sí òun náà ni àwọn nǹkan tí ó jẹ́ ẹ̀gbin àwọn nǹkan tó jẹ́ sí wípé ẹ̀gbin làwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan yẹn ni a ń gbìyànjú láti kà fúnra wa níjẹjọ a ń ka àwọn nǹkan wọ̀nyẹn méjì náà láti láǹfààní láti kà nínú àwọn nǹkan tó jẹ́ pé nǹkan yẹn gẹ́gẹ́ ẹ̀gbin ni fẹ́sìgbé tí nǹkan yẹn tó bá fi lè wà lára wa àbí nǹkan yẹn tó bá fi lè wà lára sọ àbí nǹkan yẹn wà ní ààyè ibi tá a ti fẹ́ ṣèjọsìn a fọ nǹkan yẹn kúrò láàyè yẹn a fọ ààyè yẹn mọ́ a gbọ́dọ̀ ṣe àfọ̀mọ́ ààyè ibi tí nǹkan yẹn wà a gbọ́dọ̀ ṣe ìmọ́ra nítorí báwọn nǹkan yẹn ẹ̀gbẹ́ làwọn nǹkan yẹn náà níjẹjọ amẹ́nubà غائط الإنسان وبوله غائط الإنسان وبوله ìgbọ̀nsẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti ìṣẹ̀yọ rẹ̀ ẹ̀yọ rẹ̀ yẹn ni pé ìtọ̀ ìtọ̀ èèyàn àti ìgbọ̀nsẹ̀ èèyàn nǹkan méjèèjì ẹ̀gbin ni tó bá wà lára wa mọ́ kúrò fọ́ kúrò tó bá wà sọ agbọ́dọ̀ fọ́ kúrò tó bá wà láàyè ibi tá a ti fẹ́ ṣe ìjọsìn agbọ́dọ̀ fọ́ nǹkan yẹn kúrò mbẹ nǹkan méjèèjì yìí ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin òun náà ni almaviu walwadiu almaviu walwadiu ìgbà ibn hajar al-asqalani rahimahullahu ta'ala tó ń sàlàyé kíran pé almaviu nínú tíra wọn wọ́n pè ní Fathul Bari wọ́n fi ṣàlàyé Sahihul Bukhari ní alákọ̀ọ́kọ́ page 379 nínú tíra yẹn bákanáà alimamu Nawawi rahimahullahu ta'ala ìgbà táwọn náà ń ṣàlàyé Sahihu Muslim ní volume 1 page 599 wọ́n ní al-Maziyu wọ́n ní kàtán pè ní almaziyu ma'un daqiqun lazijun yakhruju inda shahwa ma'un daqiqun lazijun yakhruju inda shahwa kalmulaabati aw tadhakkuri aljima'i aw iradatihi wọ́n ní omi kan ni tó wà daqiq ìyẹn pé omi kan ni tí ó sàn tí ó sàn tó fẹ́lẹ́ tó sì jẹ́ omi tó ń yọ̀ yakhruju inda ṣàhàwà omi yìí máa ń jáde nígbà tí ṣàhàwà bá ṣẹlẹ̀ síyàn gẹ́gẹ́ ní ṣàhàwà òun náà ni ìní ìfẹ́ sí súnmọ́bìnrin àbí ìní ìfẹ́ sí súnmọ́kùnrin ìtàgbẹ̀ ní ṣáwà nìyẹn kí ara yẹn kó dìde láti súnmọ́ obìnrin àbí kí ara yẹn kó dìde láti rí ọkùnrin so nígbà tí ìṣesí ìbá ṣẹlẹ̀ sí yẹn tí ṣáwà bá ṣẹlẹ̀ sí yẹn ìgbà yẹn lómi máa ń jáde ìgbà tó mi yìí máa ń jáde ni kalmula ẹ̀bà wọ́n gẹ́gẹ́ bíi ìbáraẹni ṣeré láàrin ọkọ àtìyàwó tọkọ àtìyàwó tó ń bára wọn ṣeré so kára wá dìde so tára bá dìde omi yẹn máa ń jáde àwùtàdá kúrò jìmá ẹ̀ àbí téèyàn bá rántí ìbálòpọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin èèyàn àtìyàwó yàn èèyàn àtàrà léyàn so bọ́yọ́ obìnrin ló rántí àbọ́kùnrin náà ló rántí ni téèyàn bá rántí nǹkan yìí omi yẹn máa ń jáde áwọ ìrọ̀dá ti hì àbígbà téèyàn bá tiẹ̀ gbèrú pé èèyàn fẹ́ ní irú àlámọ̀rí yẹn téèyàn bá gbèrú pé èèyàn fẹ́ ṣe nǹkan yìí ẹ rí pé àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni ọ̀nà gbà tí ọ̀nà tí ṣáhàwà máa ń gbà tẹ̀lẹ̀ sí yẹn tí ṣáhàwà tó máa ń gbà dára yẹn bóyá èèyàn ń ṣeré pẹ̀lú ẹlẹ́tọ̀ọ́ yẹn àbí èèyàn ti ẹ̀ ń rántí èèyàn rántí irú nǹkan yẹn tára fi wá dìde àbí èèyàn gbèrú pé èèyàn fẹ́ ṣe nǹkan yẹn wà rí kùsùn sọ̀rọ̀ kàtó wà láyà kúrò dáfẹ́kọ̀n omi yóò ní jómi tí yóò máa jáde gírì gírì kò ní jẹ́ dáfẹ́k ẹ̀ẹ́kàn rí wípé ó kàn jáde lẹ́yìn tí ẹ̀rí pé ara dìde tán tòótọ́ bá tára bá lọlẹ̀ díẹ̀ ẹ̀ padà wá rí pé a ah, omi kan ti jáde lórí nǹkan ọmọkùnrin yàn tó ń yọ̀ yóò ti jẹ́ omi tí ó tó fẹ́lẹ́ ìyẹn ni pé kò ní jẹ́ omi tó tíkì gan yóò ti jẹ́ omi tí ń yọ̀ ó yíra yìí bí ó ṣe rí nìyẹn náà wàlá yakunu dábìkan wàlá ya'qubuhu futurun omi yóò ní jómi tí yóò máa jáde tí ó rush bákan náà kò ní tó bá jáde tán kò ní rẹ̀yàn wẹ̀sì ṣẹ́rí la dábìkan àti la ya'qubuhu futurun òun ló jẹ́ ká mọ̀ kọ́ yàtọ̀ sí almaniyu torí pé maniyu tó máa fẹ́ jáde ń jẹ òun máa ń jáde tí ó máa ti gírì gírì ni. so bákan tí mà ní yóò bá jáde tán yóò rẹ̀yàn tára ó bá jẹ́ tó padà tó ń gbé pẹ́ yóò kọ́kọ́ rẹ̀yàn náà tí nǹkan ẹ bá jáde ṣùgbọ́n eléyìí tá ń sọ yìí almaziyu yìí nǹkan méjèèjì yóò sí nínú ìròyìn tiẹ̀ kò kí ń jáde kó máa kò kí ń tó bá warubama la yuhissu bi khurujihi kódà èyàn lè má mà kó ti jáde èyàn lè má fura kó ti jáde ẹ kà padà rí nǹkan yẹn bẹ́ẹ̀ ni ìgbà tí ó bá jáde gan ẹ̀ ní fura èyàn lè má mà wa yakunu lirrajuli wal mar'a omi yìí máa ń ṣẹlẹ̀ yìí máa ń jáde lára ọkùnrin ó sì máa ń jáde lára obìnrin wa huwa fi nisa'i akthar ṣùgbọ́n tóbìnrin máa ń pọ̀ ju tọkùnrin lọ tóbìnrin ó máa ń pọ̀ ju tọkùnrin lọ ó dẹ̀ nídìí o ṣùgbọ́n kò ń ṣe ìyẹn ni ó pàtàkì sí wa bí báyìí ìdí tí tóbìnrin mọ́ fi ń pọ̀jù tọkùnrin lọ́kọ́ ló pàtàkì sí wa bí báyìí ẹnu kan tó pàtàkì sáwa ni pé ó mí yẹn kí ni ìdájọ́ ẹ̀ ó máa ń jáde lára ọkùnrin ó máa ń jáde lára obìnrin ṣùgbọ́n tóbìnrin máa ń pọ̀jù tọkùnrin lọ. wàhúwà najisun bittifaqil ulama alimamu nawawi rahimahullahu ta'ala nínú tíra àwọn tápè ní almajmu'e almajmu'e wọ́n ní omi yìí rèé ẹ̀gbin ni pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn àfà ẹnu àwọn àfà kò lórí pé ẹ̀gbin lómi àwọn àfà ò yapa lórí ìjẹ́gbin rẹ̀ nítorí ẹ̀lá Nabi sallallahu alaihi wasallam fi pa láṣẹ bi ghasli al-farji minhu bi tí omi yẹn bá fi lè jáde lára wa ọkùnrin ni àbóbìnrin ànábì pa wá láti ká lọ fọ abẹ́ wa ká lọ fọ nǹkan yẹn kúrò lára wa torí pẹ́gbẹ́ ni ẹ̀rí lórí ẹ̀ òun náà ni hadithu tí alimọ́mù Bukhari àti Muslim gbà wá annahu sallallahu alaihi wasallam qala liman sa'alahu an alilmabi anabi sallallahu alaihi wasallam sọ fún èèyàn tó wá béèrè lọ́wọ́ anabi nípa alimaviu òun náà ni omi tí a júwe kó máa ń jáde yìí wọ́n wá béèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam nípa omi yẹn pé báwo la ṣe ṣe ra wa nígbà tí nǹkan yẹn bá jáde anabi ni yaghsilu dhakarahu wa yatawadda anabi lẹ́ni tí nǹkan yẹn bá jáde lára rẹ̀ yóò fọ abẹ́ rẹ̀ yóò ìsàlùwàlá eléyìí ló dé pé àti omi yẹn ẹ̀gbin ni. tó bá ti lè jáde lára wa a lọ fọ abẹ́ wa bákan náà mọ̀rọ̀pá ti dèyẹn náà mọ́lẹ̀ àbí sòódì nǹkan ẹlẹ́kẹta nínú àwọn pé ní nǹkan yẹn gẹ́gẹ́ ní nǹkan tó pé tí ó bá fi lè wà lára ìyàtọ̀ ń bẹ láàrin ká sọ pé nǹkan ẹ̀gbin ni àti ká sọ pé tí nǹkan kan bá jáde lára àyàn èyàn ti dẹlẹ́gbin ìgbà míì nǹkan lè jáde lára àyàn tó ẹgbẹ́ nìyẹn àfi kó mọ́ra kódà ó gbọ́dọ̀ wẹ̀ ṣùgbọ́n tí nǹkan yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ nǹkan yẹn nǹkan yẹn ò ní ṣùgbọ́n tí jáde nǹkan yẹn lára àyàn ti di ẹni tó lẹ́gbẹ̀ẹ́ lára almaniyu alasahih eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ jù ní pé maniyu gẹ́gẹ́ omi maniyu yẹn ní pé àtọ̀ àtọ̀ kò kí ń tẹ̀lé ṣùgbọ́n tó bá fi lè jáde lára àyàn ó jọ́ra àyàn kí yẹn wẹ̀ ṣẹgbẹ́ ó túnmọ̀ sí pé ìjáde lára àyàn èyàn ti di ẹni tó dẹ́gbẹ́ ńláńlá nìyẹn tó pé ẹ̀gbẹ́ ńlá ni ẹ̀gbẹ́ tó yẹ pé ìwẹ̀ la máa fi ń gbé kúrò lára ẹ̀gbẹ́ kékeré lẹ̀gbẹ́ tó yẹ pé àlùwàlá la máa fi ń gbé kúrò lára so tó bá fi lè jáde lára àyàn èyí ó gbé ẹ̀yẹ́ ti dẹni tó lẹ́gbìn tí èyí ó sì wẹ̀ láti gbé nǹkan yẹn kó lára àyàn ṣùgbọ́n omi yẹn gẹ́gẹ́ kò kí ń ṣẹ̀gbìn tómi yẹn bá yí nǹkan ó ti tó fún wa kàn fọwọ́ abẹ̀ kúrò kódà tó nípa rẹ̀ bá wà lára nǹkan yẹn yẹn lè má fi lọ́wọ́ bá lọ àlàyé ti ń bọ̀ wá lórí ilé ìbàdàn ṣùgbọ́n ń so láwọn kan tí a sọ́lá ìsú ẹlẹ́ẹ̀kẹta ni almaviyu ẹlẹ́ẹ̀kẹrin ni alwadiu alwadiu òun náà ni ma'un abiyadun fẹ̀kín omi kan lòun tiẹ̀ tó yẹ pé òun wọn funfun ṣẹ́rí omi méjì ti almaviyu òun wòye ní kọ́lọ̀ ọmọ wà kọ́lọ́lẹ̀ ṣẹ́mọ̀ pé omi omi gẹ́gẹ́ tá mú ṣẹ́ pé kò ní kọ́lọ̀ ṣùgbọ́n ni omi wà kọ́lọ́lẹ̀ tí nǹkan tó bá yẹ kò ní kọ́lọ̀ tó bá yẹ kó ibi omi báyìí nǹkan tí ò ní kọ́lọ̀ because ẹ̀ lè pomi ní white kò ń ṣe white tí kò sí kọ́lọ̀ fún now bẹ́ẹ̀ ni alimavi ò ṣe rí tiẹ̀ òun bí omi ní ó rí ní àwọ̀ ni o bí omi ní ó rí ṣùgbọ́n òun tiẹ̀ yóò máa yọ yóò sì tíìkì ju omi lọ ṣùgbọ́n òun ló ní tíìkì pọ̀ ṣùgbọ́n yóò tíìkì ju omi lọ ẹ̀ sì rí pé ń yọ mọ́ bí ò yẹn ṣé wá rí àlùwádìí ò òun ma'un abiyad omi lòun tiẹ̀ tó òun funfun ìmá funfun tiẹ̀ sẹ̀kín òun dẹ̀ sí tó máa ń wo yẹn kó máa ń tík yakhruju ba'da al-bawl lẹ́yìn ìtọ̀ lòun máa ń jáde tí èèyàn bá tọ̀ tán ẹ kàn rí pé kìíní yẹn jáde ìgbà tó máa ń jáde tiẹ̀ ni eléyìí náà rí najisun ijma'an ẹ̀gbin ni pẹ̀lú panupọ̀ gbogbo àwọn àfáà ẹgbẹ́ lòun náà tí nǹkan yẹn bá jáde lára yẹn lẹ́yìn tí yẹn bá tọ̀ tán tí nǹkan yẹn bá fi lè jáde èèyàn gbọ́dọ̀ mọ ààyè yẹn. ó wá látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma qala ó sọ pé almaniyu walwadiyu walmaziyu ibn Abbas ní almaniyu àtọ̀ tó máa ń dọ́mọ walmaziyu àtẹ́lẹ́yìí tá a ti kọ́kọ́ sàlàyé yẹn tó máa ń jáde nígbà tára yẹn bá le tára yẹn bá dìde walwadiyu àdélé tá ń sàlàyé lọ́wọ́ ń sìn almaniyu walwadiyu tá ń sàlàyé lọ́wọ́ walmaziyu àdélé tá ti sàlàyé tá lóhun mọ́ ń jáde nígbà tí ara bá dìde yẹn Ibn Abbas sọ yí pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí gbà ni sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní amalmaniyu fahuwa alladhi minhu al-ghuslu àwọn kan wà lẹ́dí minhul mo ni tó bá wà lè sọ pé ghuslu tó bá wà lè sọ pé ghuslu ṣùgbọ́n ká pè ní ghuslu wà hafsọ káfọ́ ghainu yẹn ní fatha òun ló fi ń jẹ́ lárúbáwá tó fẹsẹ̀ múlẹ̀ tó múnádóko jùlọ ìjìnlẹ̀ lárúbáwá òun ni ká pè ní ghaslu naam amalmaniyu fọwọ́ lẹ́bi minhu ghaslu abdullahi bin abbas ní ẹ̀rí maniyu ti àtọ̀ òun lílé tó jẹ́ sí wípé ààwẹ̀ ni ààwẹ̀ fún òun ni tó bá ti lè jáde wa amalwajiyu walmaziyu abdullahi bin abbas ni ẹ wá rí alwadiu eléyìí tí máa ń jáde lẹ́yìn tẹ́yìn bá tọ̀ tán walmaziu àtẹ́lẹ̀ tó máa ń jáde nígbà tí ara bá dìde abdullahi bin abbas sọ pé tó bá ti tẹ́lẹ̀ irsil zakarok lọ fọ abẹ́ rẹ̀ aw mazakirok yẹn náà ni pé lọ fọ abẹ́ rẹ̀ watawadda wudu akali sọlá watawadda wudu akali lẹ́yìn tó bá wá fọ abẹ́ tán kó wá sàlùwàlá bó ṣe máa ń sàlùwàlá tó bá fẹ́ kírun lẹ́yìn tó bá fọ abẹ́ rẹ̀ tán lọ sàlùwàlá irú àlùwàlá bí yẹn ń ṣe tí bá fẹ́ kírun aftaru ta ó wà nínú Sunanul Bayhaqi ní volume one page one nínú tírà Sunanul Bayhaqi al-Allamatu al-Albani ta'ala wọ́n sọ pé hadith yìí nínú súnánù nínú àbí Dawud wọ́n ṣe dájọ́ lórí hadith ibola lafiya ní hadith 190 ẹlẹ́ẹ̀karùn nínú àwọn ẹ̀kọ́ tó yẹ pé ẹ̀gbin ní nǹkan yẹ gẹ́gẹ́ fún rẹ̀ àìnù nǹkan yẹ gẹ́gẹ́ ẹ̀gbin ní nǹkan ẹlẹ́ẹ̀karùn oní dámùl ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ni hadithu Asma bíntu abibakiri kọ́ọ̀lá asma'u bíntu abibakiri sọ wípé já àti mọ́ àti òní lánàbí sallallahu alaihi wasallam fọ́kọ́ọ̀lá olóbìnrin kan wá bá nàbí sallallahu alaihi wasallam ó wá sọ wípé ya Rasulullah mo pèrè òjíṣẹ́ ọlọ́wọ́ ba ihdana yusibu thawbaha min dami al-hayd kayfa tasna'u ó ní ìkan nínú wa ẹ̀jẹ̀ háyídọ̀ máa ń dà sí eje ẹ̀jẹ̀ háyídọ̀ máa ń yí lásọ ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin ó máa ń yí báwo ni ó ṣe yẹjú ara ẹ̀ báwo ni ó ṣe ṣe tí nǹkan ìbá ṣẹlẹ̀ sí anábì ní faqala tahuttuhu anábì ní kó ha kúrò thumma taqrusuhu anábì ní lẹ́yìn náà kọ́ wá mú orí rẹ̀ orí ìka rẹ̀ pé kó fi fọ ìdìbẹ̀ ìyẹn ni pé kó wá ojú ibi tí ẹ̀jẹ̀ yẹn yí kó wá mú ìka rẹ̀ kó fi fọ pẹ̀lú omi bilma ìdánpè ní kọ́rùsù ìdánpè ní kọ́rùsù òun náà ni kó jẹ́ pé kéèyàn lo orí ìka láti fi fọ nǹkan tàbí kéèyàn yíyan lè kan náà téèyàn bá yíyan lè kan náà lárúbọ̀ sọ pé kọ̀rọ̀ sọ ìyẹn yẹn ó kọ̀rọ̀ sọ ẹ̀ so ó túmọ̀ sí pé nǹkan yẹn téèyàn bá fẹ́

a hadithu yìí rèé bukhari àti muslim ló gbà wá tí wọ́n bukhari gbà wá nínú tírà wọn gbà ní hadith 227 muslim dẹ̀ gbà ní hadith 291 nínú sahihu títí ẹ̀ so eléyìí báyìí ó ní dalil o ń lè rí lórí pé ẹ̀jẹ̀ haid ẹ̀gbin ni ẹlẹ́ẹ̀kẹfà rọ́ùtù máa la yúkẹrù láhmuhu rọ́ùtù ma la yu'kalu lahmuhu ìgbẹ́ gbogbo àwọn ẹran táyì bá ti jẹ àwọn ẹran táyì bá jẹ tó bá jẹ́ ìwọ̀ fún wa ká jẹ ìgbọ̀nsẹ̀ àwọn ẹran yẹn ẹ̀gbin ni ṣẹ́rí gbogbo àwọn ẹran táyà bá máa ń jẹ ìgbọ̀nsẹ̀ wọn kò ní ṣẹ̀gbin ewúrẹ́ ni o akọ àtabo rẹ̀ àgùntàn ni o akọ àtabo rẹ̀ ẹṣin ràkúnmí pé bá ń sìn àti gbogbo àwọn nǹkan tá ń jẹ pátá àwọn ẹran tá ń jẹ ìgbọ̀nsẹ̀ wọn òun ṣùgbọ́n gbogbo àwọn ẹran tá yìí bá jẹ tó bá jẹ́ pé èèwọ̀ ní ká jẹ wọn ìgbọ̀nsẹ̀ àwọn ẹran yẹn ẹ̀gbin ni wọn ẹ̀rí lórí ẹni hadithu tí ó Abdullahi ibn kódà náà sọ lọ́wọ́ sọ́lá ń fẹ́ ṣe gá ànábì fẹ́ ṣe gá ànábì fẹ́ ṣe gbọ̀nsẹ̀ ànábì wa sọ wípé ànábì sọ pé ìtìní bí sàlátàtì àhjárin àhjárin ìtìní bí sàlátàtì àhjárin ànábì wa sọ fún Abdullahi bin pé lọ mi mú òkúta mẹ́ta wá nítorí pé tí a rómi láti fi ṣe láti fi ṣe àfọ̀mọ́ láti fi fọ ibi tí ìgbọ̀nsẹ̀ ti jáde a máa ń lo òkúta tó bá jẹ́ pé omi la fẹ́ lò wọ́n ń pè é ní ìsìnjà tó bá jẹ́ pé òkúta àbí àwọn nǹkan gbẹrẹfu la fẹ́ lò wọ́n pè ní ìsìnjìmọ́ àwa máa ń nu ààyè ibi tí nǹkan yẹn ti jáde yẹn a máa ń nu lẹ́ẹ̀mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ alìnúlẹ̀ márùn-ún alìnúlẹ̀ méje alìnúlẹ̀ mẹ́sàn ṣùgbọ́n ó ti tó lẹ́ẹ̀mẹ́ta tó bá wù wá dé tàbáfẹ́ tó tàlékún àrètàlékún nítorí ẹ̀rọ anábì sọ lọ́sọ̀ fi sọ fún nítorí ẹ̀ni anábì sọ lọ́lá ọ̀rọ̀ sẹ́lá fi sọ fún Abdullahi ibn Mas'ud ìdí pé kó mú òkúta mẹ́ta wá ìgbà míì èyí lè lo òkúta kan náà ẹ lè lo òkúta kan láti fi nu ìdílé mẹ́ta ọkọ̀ jẹ́ sí pé èyàn gbọ́dọ̀ mọ ẹ̀kọ́ bó ṣe gbọ́dọ̀ lò ó tí ò fi ní jẹ́ sí pé ibi tó ti fi nù yẹn tó bá tó fẹ́ lo abala kejì ọwọ́ rẹ̀ wà máa yí ibi tó ti kọ́kọ́ fi nù ìdí yẹn tàbí kọ́ jẹ́ pé ibi tó ti fi nù díù náà ni ó tó máa fi nù ìdílẹ́lẹ̀ kejì ó jẹ́ sí pé tó bá fẹ́ lo òkúta ẹyọ kan lẹ́ẹ̀mẹ́ta so yóò rí lò láì ní jẹ́ pọ́wọ́ rẹ̀ ọmọ wá yí nǹkan yẹn láì sì ní jẹ́ sí pé ibi tó ti lò tẹ́lẹ̀ lẹ́jọ́ tó bá lè rọrùn fún bẹ́ẹ̀ ó sì rọrùn tí ìbá máa ṣe èyàn lè lòkúta kan láti lẹ́ẹ̀mẹ́ta kò dá ń tókúta nìkan èyàn lè lo ewé náà èyàn sì lè lo àwọn pépà bíi tíṣù pépà báyìí pé náà ló rọrùn tá a bá rómi tá a bá rómi ni o bákan náà tá a bá wá rómi ó dáa ká lo méjèèjì ká kọ́kọ́ fi òkúta àbí àwọn kẹ̀kẹ́ kọ́kọ́ fi kó àwọn ṣubúṣubú tí ó sátẹ́nu ààyè ibi tí ẹ̀gbẹ́ ti jáde yẹn tàbá kó àwọn ṣakiti yẹn tán pẹ̀lú àwọn nǹkan yẹn káyẹ̀dọ̀ wá fomi fọ́ ó dáa jùlọ náà wà níbi sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ sọ fún Abdullahi bin Mas'ud pé kó mú kùtà mẹ́ta wá fọwọ́jọ́tù láwù hajjọ́rọ́ yìí ni wọ̀rọ̀ òtàtà himarin ó lóun wá rí òkúta méjì àti ìgbọ̀nsẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ òun rí ló fi pé mẹ́ta òkúta méjì àti gbẹ̀sẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ kan mẹ́ta ló ń wá kó lọ fàámsàkà àjàrẹ́ yìí anábì gba òkúta méjì lọ́wọ́ òun wà tọrọ àrọ́wùsà anábì sì ju ìgbẹ̀sẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn nù wọ́kọ́ọ̀l anábì wa sọ yí pé híyà rí tún anábì ní ẹ̀gbẹ́ ni ìgbẹ̀sẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀gbẹ́ ni hadithi eléyìí báyìí wà nínú sahihul bukhari hadith 156 bákanáà limamu tirmidhi bawa hadith 18 bákanáà limamu nasa'i hadith 42 bákanáà ibn khuzaima tí àwọn náà gbà wá gbogbo àwọn eléyìí tí mò ń kà fún wa yìí àwọn eléyìí tí mò ń sàlàyé fún wa ẹ lè rí nínú àfitì ìrìn àtàrù so alọmú àǹfààní yẹn wá fún wa tí báyìí tẹ láti fi lè láti fi lè pé àǹfààní tí a ń bá lọ nínú alfikir miyasar sí bá yìí torí àǹfààní ẹni tí yóò bá máa wà alfikir miyasar ó lè wá òfin ogun kẹ́tí wọ́n ká iye wọn orí ń bẹ̀ àbí so mo lọ mú àǹfààní yẹn níbò míì náà ẹni tó bá dẹ̀ fẹ́ rí àwọn àǹfààní ẹgbẹ́ oṣù tó yìí kó lọ wo tíra sahihu fiqh sunnah títí abu malik yóò rí bẹ́ẹ̀ bí wọ́n ṣe tó nìyẹn náà a ìtumọ̀ rí dánàbí sallallahu alaihi wasallam sọ òun náà ni nájà nájà ẹ̀gbin ló ń pè bẹ́ẹ̀ so eléyìí báyìí ni ẹ̀rí tó tọ́ka wípé ìgbọ̀nsẹ̀ àwọn nǹkan àwọn ẹranko táyé bá ti jẹ ẹ̀gbin làwọn nǹkan yẹn ẹlẹ́ẹ̀keje nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀gbin òun náà ni lùáàbù alkalb lùáàbù alkalb ìtọ̀ ajá ìtọ̀ ajá ẹ̀gbin ni anábì sallallahu alaihi wasallam ìgbà tó fẹ́ sọ fún wa nípa ìtọ̀ ajá tó fẹ́ sọ fún wa nípa ìdájọ́ ìgbà tí ajá bá tẹnubọ̀ tájá bá tẹnubọ̀ gbá wa arábì ní tòhúrù ináyé ahadikum tòhúrù ináyé ahadikum arábì ní mímọ́ igbá ẹnìkọ̀ọ̀kan yín nǹkan tí ó lè mọ igbá ẹnìkọ̀ọ̀kan yín idha walagha fihi al-kalb tí ajá bá tẹnubọ igbá yẹn àyẹ̀ tíláhù sab'a marrat arábì òun náà ní kí ẹ fọ́ lẹ́ẹ̀méje tẹ́ bá fọ́ lẹ́ẹ̀méje ìgbà yẹn ni ó tó mọ́ anábi ni ulahunna bit turab anábi ni fífò alákọ̀ọ́kọ́ yẹn gan rí pẹ̀lú yẹ̀pẹ̀ ni tẹ́ bá fẹ́ fọ̀ lẹ́ẹ̀méje alákọ̀ọ́kọ́ tẹ́ bá fọ̀ yẹ̀pẹ̀ lẹ́fìfọ̀ mẹ́fà yòókù yó wá jẹ́ omi eléyìí báyìí alimá muslim ni wọ́n gbà wá nínú sahihu wọn ní hadithu 179 nínú sahihu muslim so eléyìí báyìí eri ni wípé ẹ̀rí ni lórí wípé ajẹ́ sí pé ìtọ̀ ajá ẹ̀gbin ni yàtọ̀ fún ìtọ̀ mútù ìtọ̀ mútù kìí ṣẹ̀gbin kódà tá a bá ń padà ń sàlàyé lọ nínú àfitìrì yọ sọ̀rọ̀ náà a padà sọ̀rọ̀ nípa tóóró alkis yẹn ni pé omi àmúkú olóńgbò tólóńgbò bá mú omi kù yẹn lè fi ṣe ìmọ́ra tọ́kàn èèyàn bá kọ́ dé ọkàn rẹ̀ kàn kọ́ ni ṣùgbọ́n nǹkan tó mọ́ ni tọ́kàn rẹ̀ ò bá kọ́ ó lè fi ṣe mára ó lè fi ṣàlùwàlá ó lè fi wẹ̀ ìwẹ̀ mára nítorí pé amókù omi olóńgbò kì í ṣẹ̀gbìn torí pé itọ́ olóńgbò kì í ṣẹ̀gbìn ṣùgbọ́n tí ajá bá fi lè tẹnubọ omi àbájá tẹnubọ gbá wa ẹ̀ẹ̀mejì la gbọ́dọ̀ fọ báyìí fífọ aláwọ̀kọ́ pẹ̀lú yẹ̀pẹ̀ mẹ́fà tó kù pẹ̀lú omi sóyé so, eléyìí ni ó jẹ́ kó yé wa àwa mùsùlùmí tá ń sin ajá pé ẹni tí ó bá sin ajá rèé ó gbọ́dọ̀ ní ẹ̀kọ́ bá ti ń sin ajá pẹ̀lú tí ò bá lẹ́kọ̀ọ́ bá ti sin ajá tó kàn fajá lẹ̀ kájá máa tẹnu lọ wú nǹkan yóò dáhùn tó pọ̀ náà bá lọ subhanahu wa ta'ala torí pé ṣẹ̀ríà gan conditions lórí ajá sísìn tí èyàn bá ti ṣe pé ìkan nínú àwọn ìdí tíṣẹ̀rí àgbékalẹ̀ láti fi sin ajá yẹn ni téèyàn bá sin ajá yóò máa gbẹ̀sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wa torí pé nǹkan tó tó kìrọ́ọ̀tù kọ̀ọ̀kan ní ọmọ dínkù nínú sẹ́rẹ̀ yójúmọ́ wọ́n dẹ̀ bí Ànábì sallallahu bukere òkè ojú ó so irú nǹkan tó tó bẹ́ẹ̀ ni ọmọ dínkù nínú

sọ àwọn tó bá jọdẹ wọ́n lè sin ajá nítorí wọ́n ìgbìmọ̀ sọdẹ bákan náà àwọn tó bá jẹ́ darandaran wọ́n lè sin ajá láti máa fi da ẹran wọn bákan náà àwọn tí wọ́n bá fẹ́ fi ajá ṣọ́ dúkìá wọn wọ́n fi sọ́lé ni wọ́n fi wọ́n lè sin ajá nítorí àwọn reasons wọ̀nyí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta téèyàn lè fi sin ajá nìyẹn àwọn tó wá ní wọ́n sin ajá yìí náà rí wọ́n gbọ́dọ̀ rà èyí ń rajá èyí tajá èwọ̀ nínú Islam So So clear. sókèyà ṣùgbọ́ àwọn ẹ̀kọ́ tó rò papọ̀ máa ajá sí sí ìwó pọ̀ gidi gan tẹ́bà dẹ̀ sí ẹ̀yìn tẹ́lẹ̀ sí ẹ̀ náà rí ẹ gbọ́dọ̀ túlẹ̀ kúkà máa káàkiri inú ilé ó ti níbi tó gbọ́dọ̀ máa wà torí pé ilé tí ajá bá wà àwọn màláíkà ò kí ń wọbẹ̀ àwọn màláíkà aláàánú wọn kí ń wọlé yẹn kò sí ilé tí jìbìrìlù amálákùnmọ́ọ̀tù kí ń wọ̀ ní tiẹ̀ kódà tó bá wà ní toilet malakul mọ́tò wà ká ọmọ bẹ̀ báyìí pé àsìkò rẹ̀ ibi tó tó sí nìyẹn fún ọmọ bẹ̀ kan láyé wọ̀ yẹn ni pé màláìkà ti gbẹ̀mí so àmọ́ àwọn màláìkà aláàánú wọn kí wọnú lé tájá bá wà ṣèbàkìṣe bákan náà ajá dúdú rèé Ànábì sallallahu alaihi wasallam ṣe wàsíyà fún ó ṣe wàsíyà fún Àlì ó sọ̀rọ̀ tẹ́lẹ̀ fún gbogbo ajá dúdú tí Àlì bá ti rí káàdì máa pa wọ́n ni bákanáà alkalbu làkúr ajá àdìgbòlógí yẹn máa ń pa wọn so a ṣe ń bọ̀ wá inshallah kerim so a ṣe máa odidi báàbù odidi báàbù kan bẹ tó máa sàrẹ̀ fún wa nípa ajáfífìn nínú fún ó kéré wa yìí so inshallah kerim ọ̀rọ̀ tí ń wà lórí ẹ̀bẹ̀ tí bá tí a kàn rí kọjá níbẹ̀ mo pé àgbọ̀yọ̀ mọ́ sọ àwọn nǹkan sí méjì lórí nǹkan yẹn náà nkẹlẹ́ kẹsàn-án òun náà ni almeita òkú mbete ìkọ́tọ́ ń pè ní almeita òun náà ni ma mata hatfa anfihi min ghairi zakati shar'iyyati òun náà ni nǹkan tó kú fúnra rẹ̀ tí lára bá sọ pé nǹkan mata hatfa anfihi ìtumọ̀ ní pé nǹkan tó kú láìsí pé wọ́n lù láìsí pé wọ́n pa tí ó pàwọn lárúbágbà wípé ẹni tó bá yẹ kó bá kú lórí fìránṣì rẹ̀ ẹni tó bá kú sórí ibùsùn rẹ̀ ìgbàgbọ́ lárúbá ni pé ẹ̀mí gba imú rẹ̀ jáde nìyẹn àbọ̀ ẹnu rẹ̀ jáde wọ́n wà ní mata hasfa anfihi ó kú fúnra rẹ̀ ẹ̀mí jáde láti imú rẹ̀ so ẹran tó bá fi lè kú fúnra ara rẹ̀ láì sí pé wọ́n dú lọ́nà tó bá ṣẹ̀rí àmú òun pè ní mẹ́yítà ẹgbẹ́ ni nǹkan yẹn pẹ̀lú ìpanukọ gbogbo àwọn àfà ẹgbẹ́ ni nítorí gúlù ànábì sallallahu alaihi wasallam tó sọ pé idha dubigha al-ihabu idha dubigha al-ihabu faqad tahur ànábì ní tí wọ́n bá ti lè fa awọ nítorí pé ní dábùhù òun náà ní kéèyàn fa irun kù lára awọ bákan náà àwọn nǹkan tó máa ń lẹ̀ máa ara awọ tó lè jẹ́ kí awọ máa rùn ká fa gbogbo ẹ̀ lára awọ yẹn ká wá fọ awọ yẹn kó mọ́ tá a bá ti lè ṣe àwọn nǹkan yìí pè ní dábùhù ìgbà míì wọ́n láwọn èròjà tó máa fi ń ṣe dábùhù bí àwọn kẹ́míkà wọ́n ní èlé tán máa ń lò ìgbà mí ò lè jẹ́ àwọn ewé àwọn ewé kan bẹ̀rẹ̀ tó yẹ tán bá gùn láwọn ará jọ̀hún nígbà tí ó yẹ pé tán ń lò nìyẹn nígbà yẹn ìsìn yí àwọn nǹkan míì ní ń bẹ láwọn kẹ́míkà ń ṣe tẹ́ẹ̀lì fi ṣe dábòbò ìyẹn ní pé tẹ́ẹ̀lì fi fọ awọ ẹran so awọ ẹran tó bá kú ló kú ń bété tẹ́ bá ti mú awọ ẹran yẹn tẹ́ fá irun ẹ̀ tẹ́ ha gbogbo àwọn tí ó lè máa rùn lára rẹ̀ kúrò tẹ́ ẹ̀dẹ̀ fọ́ anábìtọ́lọ́tọ́lá ní ó ti mọ́ so ó túmọ̀ sí pé nígbà tí ó túmọ̀ sí ni awọ rẹ̀ ń tó lè sọ so eléyìí ló túmọ̀ sí pé ajẹ́ pé ẹ̀gbin in tí ò mọ́ ni òkú ń bete nǹkan tá a lè mú lára rẹ̀ tí a sì padà sọ di mímọ́ in tí ó sì sọ di mímọ́ náà ni dábùkù òun náà làwọ̀ rẹ̀ so eléyìí ni dẹ̀lí ìdádúgbò ìhábù fọ́kàntọ́hùrù hadithu yi alimọ́ muslim ló gbà wá hadith 366 eh, eh, ni ìrọ́tọ́ ń al-ihab òun náà ni jildul maita awọ òkú Bete. ṣùgbọ́n àwọn òkú bete kan bẹ̀ tó yẹ pé ṣẹ̀ríà yọ àwọn èèyàn lẹ̀ pé àwọn bete le yi kí ń ṣẹ̀gbin ṣẹ̀ríà yọ lẹ̀ pé àwọn òkú bete àwọn nǹkan yìí ni wọ́n òun náà ni mẹ́yìntàtù samak ẹja tó bá kú tó bá kú lókùn yẹn ni pé ẹja tó bá kú ẹ̀ tá bá òkú ẹja òkú ẹja yẹn halali ni kò kí ń ṣẹ̀gbìn èyàn lè jẹ ẹja odò ní o odò ní o bákan náà ni tata àì tata àti ìrẹ̀ gbogbo àwọn ẹyẹ ń pè ní aljarot tí a máa yẹrẹ àbí yẹrẹ so àti tata náà yẹn lè jẹ tata o táwọn yẹn bá jẹ́ ń bí làwọn yẹn àjẹ́ o so téèyàn bá máa jẹ tọ́yẹ̀ bá máa ń jẹ láàyè ibi téèyàn wà so ìyẹn lè jẹ àwa náà sì rí kò ń ṣe wọ̀ ní téèyàn náà bá bẹ́ jẹ wáyé pé àwọn nǹkan yìí nǹkan méjèèjì yìí ṣẹ̀rí ayọ̀ òkú mbètè wọn lẹ̀ pé wọn kì í ṣẹ̀gbìn tó bá kú fún rẹ̀ nítorí gbúra nẹ́bí sallallahu alaihi wasallam tánàbí sọ pé uhilla lana maitatani wajaman anábì ni wọ́n ṣe lẹ́tọ̀ fún wa maitatani òkú mbètè wadaman àti ẹ̀jẹ̀ méjì bó ìjẹ́ kí wọ́n ṣe ẹ̀jẹ̀ léèwọ̀ fún wa ní jíjẹ yẹn ẹ̀jẹ̀ méjì kan bẹ tí wọ́n ṣe lẹ́tọ̀ fún wa bákan òkú mbete nǹkan méjì kan bẹ tí wọ́n lẹ́tọ̀ fún wa amal maitatani falhutu wal jarad anábì ní ẹ̀rí òkú mbete nǹkan méjì tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni alhut ẹja ẹja wa wal jarad àti tata òkú méje méjèèjì ẹ̀tọ́ ni fún wa láti jẹ wà á mẹ́ dàmán arábìnrin ẹ̀ wá rí ẹ̀jẹ̀ méjì ẹ̀jẹ̀ méjèèjì arábìnrin alákọ̀ọ́kọ́ ni ẹ̀dọ̀ ẹ̀dọ̀ èèyàn jẹ ẹ̀jẹ̀ wa láti bákan náà ní òun S-P-L-E-N spleen òun jẹ́ ó máa ń wà ní òkè bí kùnbá ilẹ́gbẹ́ òsì ni ó máa ń lẹ̀ mọ́ kùnbá iná fi ń pè láàmọ́ iṣẹ́ rẹ̀ òun ni pé ó máa ń destroy àwọn old, eh, old red eh, blood red blood cells àwọn ilé tó bá ti kó ń bẹ́ ó máa ń destroy rẹ̀ ni then ó máa ń clear debris tó máa wà lọ blood so iṣẹ́ méjì tó máa ń ṣe ni ẹ so ẹ̀jẹ̀ ni ó mọ́ iṣẹ́ ẹ̀jẹ̀ gan ló ń ṣe ó mọ́ ń bá wa ṣe àfọ̀mọ́ àwọn ìdọ̀tí tí máa ń bẹ nínú blood stream then àwọn red blood cell tó bá ti hold so ó máa ń destroy rẹ̀ torí àwọn red blood cell tó bá ti hold yẹn ó lè kó bára ó clear right so iṣẹ́ yẹn ni àmọ́ máa ń ṣe wọ́n máa ń pè ní spleen so àwọn nǹkan méjèèjì yìí àlẹ́bìsọ̀ lọ́sọ̀rọ̀ ni wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wa ní jíjẹ hadithi alimami bin maja àwọn wọn gbà wá ní hadith 3218 bákan náà wọ́n tún gbà wá hadith 3314 bẹ́ẹ̀ ni mama ahmed náà gbà wá ní mujalladu ẹlẹ́ẹ̀kejì hadith 98 pẹ̀lú sanad tó lálàáfíà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ó jẹ́ nǹkan òkú mbete tí wọ́n ti ṣe àdáyarí ẹ̀ fún wa yẹn ni pé tí ṣẹ̀ríà yọ̀ǹda jíjẹ rẹ̀ fún wa tí wọ́n yọ kúrò nínú àwọn òkun bèèrè lè jẹ o náà ni maitatu ma la dama lahu maitatu ma la dama lahu sa'ilun gbogbo nǹkan tó jẹ́ pé kò ẹ̀jẹ̀ rẹ̀ ò lè tàn bá pa gan lè rẹ́jẹ̀ lára rẹ̀ ò ṣùgbọ́n rẹ̀ gbogbo tí ti lẹ́jẹ̀ tó ń sàn òkú mbete rẹ̀ jíjẹ ni àmín òkú mbete rẹ̀ ní mánìjàrí tábìlìbà gẹ́gẹ́ bí eṣinṣin eṣinṣin nísìnyí òkú mbete ṣinṣin ní mánì tí eṣinṣin bá kú ara rẹ̀ ó má kò ń ṣẹ̀gbìn bákan wà náhàlì oyin ẹ̀rí oyin náà kò ẹ̀jẹ̀ rẹ̀ ń sàn àbí kò ni mò ń sọ òkú mbete rẹ̀ nǹkan tó mọ́ ni wanami kòkòrò àwúrèbe àbáwọn kẹ́ńkẹ́ nǹkan nǹkan yẹn so òkú mbete tiẹ̀ náà mọ́ yẹn ni pé akàn wá bá kòkòrò ìra kẹ́ńkẹ́ abá nínú oyin tó ti kú sílẹ̀ ṣẹ̀fẹ́ tó bá jẹ́ pẹ́gbẹ́ ni àrí lè mú oyin yẹn mọ́ àbábá nínú wàrà fíbà yìí àbábá nínú milk èyàn kàn gbìyànjú kó kàn yọ àwọn kẹ̀kẹ́ bó bá ní wá sí lè mú ma náà <laughs> báwọn dókítà àwọn dókítà bá ti yóò ti yẹn ní kankan tó kọ́ máa rò pé bóyá ọ̀ràn yẹn ni kéèyàn yọ lójú kí n sọ bẹ́ẹ̀ bí ẹni pé ọba lè mú ma torí kìí ṣẹ̀gbin kìí ṣe haramu ni kí o mú ma tí o bá ti ní pààyàn lára ṣùgbọ́n táwọn elétò ìlera bá ti kúrò yìí pé ọba yìí kó bá yìí mú ma yọ dá ìtàn sára ẹ̀ yọ kúrò nínú ẹ̀ tí ó kú sínú ẹ̀ yẹn máa fi sàǹfààní lọ torí pé nǹkan yẹn nǹkan tó mọ̀ ní. ẹ̀rí lórí yìí òun náà ni gbọ́nà anábì sallallahu alaihi ní idha waqa'a adh-dhubabu fi ina'i ahadikum anábì ní tí eṣinṣin tó bá bọ́ sínú igbá ẹnìkan nínú yín anábì ní falyaghmishu kullahu Ànábì ní wá mú ìsinsin yẹn wá ti gbogbo ìsinsin yẹn ìbọnú ẹ̀ pátápátá àwòlíyẹ kọ̀rọ̀ ṣòro àwòlíyẹ kọ̀rọ̀ ṣòro àbí kéèyàn sọnù fa inna fi ahadi janahayhi da'un Ànábì nítorí pé ṣẹ́rí eṣinṣin ìkan nínú àwọn ẹ̀yẹ rẹ̀ àrùn ló wà ń bẹ̀ wà fil akhar shifa níbi ẹlẹ́ẹ̀kejì ìwòsàn ló ń bẹ̀ ibi tí etí wá burú sí ni pé tẹ́tí má fẹ́ bọ́ sínú kan ìyẹ́ ibi tí àrùn wà yẹn ló mọ́ ń tì síwájú tó bá ti lè bọ́ síbẹ̀ yóò ti fa àrùn sínú kan yẹn ìwòsàn àrùn yẹn ibi ìyẹ́ ẹlẹ́ẹ̀kejì náà lọ́wà tó lẹ́yìn bá ti lè rí tẹ́tí bá fi lè bọ́ sínú nǹkan téèyàn mu àwọn bọ́ sínú oúnjẹ yẹn mú rí bọ́ pé báyìí sì ìgbàdá nẹ́bí sọ́lá sọ́lá sọ́wọ́ ara àwọn ọ̀làjú islam tó ti pẹ́ nìyẹn ìmọ̀ sáyẹ́ǹsì tó ti pẹ́ nìyẹn síwájú ìgbà tí gbogbo orú àwọn sáyẹ́ǹsì onírinṣẹ́ òde òní ò tíì dé gbogbo mùsùlùmí rèé àwa ti gba eléyìí ó sì ti tẹ́ wa lọ́rùn nítorí pé inú ìgbàgbọ́ táwa ní sànàbí sallallahu alaihi wasallam ni pé tasdiquhu fima akhbar gbogbo sára ibà fún wa ní ìròó nípa rẹ̀ àwa gbà kó dodo ni so ìwọ́n tó bá wò pé à ah, yóò tẹ́ wá rí bẹ́ẹ̀ wò ìṣòro nìyẹn ọlọ́run ọbọ̀ yẹn jú ẹ̀ ṣe bá yìí sìn so àwa ti gbà wípé in tó yẹ ká ṣe nìyẹn ibi tí oore sì wà fún wa nìyẹn pé àníṣẹ́ tí ti ṣe bá bọ́ sínú nǹkan tí yẹn ń mu rápálá mú ìsinsin yẹn rí bọnú ẹ̀ padà láì pẹ́ yìí kọ̀wá kọ̀wá ìpẹ́ púpọ̀ kéde kò ń sọ tó díẹ̀ náà ní kìbọ́pọ̀ tí mo sọ yìí àwọn scientist àwọn onímọ̀ sáyẹ́ǹsì náà wọ́n padà wá confam pẹ̀lú research pẹ̀lú ìwádìí ìjìnlẹ̀ pé wàláyé ibi tí orí wà ń tòótọ́ nìyẹn pé tí ẹ̀ṣin tí bá bọ́ síbi nǹkan téèyàn mu àwọn bọ́ sí tó bá ti lè bọ́ síbi nǹkan yẹn ìdánẹ́bí sọ pé ká ṣe ẹ̀gẹ̀gẹ̀ ká mú ìsinyà káàrí bọ yẹn wọ́n ní ẹ̀gẹ̀gẹ̀ ní solution tó tọ́ wọ́n nítorí pé ìwòsàn tí ìwòsàn àrùn tí ń bẹ́ẹ̀ bí iye alákọ̀ọ́kọ́ yẹn ìwòsàn rẹ̀ ibi ẹlẹ́ẹ̀kejì ló nígbà táwọn gbé gbogbo oníṣẹ́ wọn tán ti wù tán tó ìgbà yẹn lẹ́lòmí tó wá ń bìlí pé ẹ̀ẹ́n tó ajẹ́kọ̀rọ̀ yẹn ó wọlé scientifically ẹ̀ kedere ní ìdààmú rẹ̀ ìwọ lọ gba sáyẹ̀nsì gbọ́ àwa ti gbà yẹn gbọ́ before kí sáyẹ̀nsì tó prove ẹ̀ nígbà sáyẹ̀nsì wá prove ẹ̀ yẹn ẹ̀ mandala ẹ̀ káàbọ̀ ni ẹ̀ bá sọ pé kódà kí sáyẹ̀nsì sọ pé wrong ẹ̀yin lẹ ní gbogbo ìṣòro kò sí ìkàtọ́ka wa ń bẹ̀ bó bá wrong gan ń táwọn ó ṣe nìyẹn mùsùlùmí máa ń wà dogmatic lórí ìtànà ìbámu wa ni àti ìtọ́nà ọba Allah subhanahu wa ta'ala bá làákàyè rẹ mú o ọ́tako làákàyè rẹ o tó ti pé ká mọ̀ yí pé làákàyè tó bá lálàáfíà kò ní tako nùsùsù láyé tó o bá ti rí tí ọba ti rí pọ́nà ọba sọ nǹkan kan ànábì sọ nǹkan kan tó o bá ti rí kó ń ṣe bákan nù làákàyè rẹ làákàyè rẹ ni kò kẹfí ọ̀rọ̀ ọlọ́run bá tọ̀rọ̀ tànẹ́bì pẹ̀lú pé làákàyè tiẹ̀ ó takò tọ́wá ní àyíká nítorí pé kò bá làákàyè tiẹ̀ mu báyìí pé làákàyè rẹ ló ní problem ó clear kò sì gbà pé n tí iná sùn sọ yẹn òun gẹ́gẹ́ ni àyí tí ó tó lálàáfíà tó dúró dédé so ẹ̀rí eléyìí báyìí nìyẹn so ẹ̀rí ìlójókòrò wípé gbogbo àwọn nǹkan tó bá pé kò ní ẹ̀jẹ̀ tó ń sàn lára àrú àwọn nǹkan bẹ́ẹ̀ tí ó bá òkú ìgbésẹ̀ rẹ̀ halali ni ìyẹn ni pé into money into money investor náà hadith tí mo kà yìí alimami Bukhari ni wọ́n gbà wá ní hadith 332 ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tó jẹ́ òkú ìgbésẹ̀ tí òkú ń bete rẹ̀ sì ní tí ò kì í ṣe ẹ̀gbẹ́ tí ṣẹ̀rí ayọ́lẹ̀ òun náà ni abdul meita eegun òkú ń bete nǹkan tó bá kú eegun rẹ̀ wàkọ́rùnù ha àti ìwo rẹ̀. wa sha'ruha àti irun ara nǹkan yẹn wàríṣùhà àti ìyẹ́ nǹkan yẹn yẹn mbete mbete yẹn ẹran tó bá kú lókù mbete àbẹ́yẹ tó bá kú lókù mbete àbádìyẹ tó kú egun rẹ̀ egun ara rẹ̀ ó mọ́ ìwo rẹ̀ tó bá yẹ ni ó mọ́ èékánná rẹ̀ ó mọ́ irun ara rẹ̀ mọ́ bákan náà ìyẹ́ rẹ̀ náà mọ́ gbogbo eléyìí báyìí nǹkan tó mọ́ ni nípìnlẹ̀ ìgbà tí alimami Bukhari fẹ́ sọ̀rọ̀ lélẹ́yìn wọ́n ti wọ́n àlákọ̀ ọ̀rọ̀ kan nínú sahihu wọn ìyẹn ni pé wọ́n mú ọ̀rọ̀ kan wá láì ní isnad kàtà ń pè ní àwọn àlákọ̀tù Bukhari nìyẹn tòun nínú àwọn àlákọ̀tù Bukhari lélẹ́yìn báyìí alimami Bukhari sọ yìí pé ní mujalla lọ́la kọ̀kọ́ page three hundred forty two wọ́n ní kọ́lá zuhuri bájẹ́ mú wálẹ̀ nìyẹn kọ́lá zuhuri wọ́n ní zuhuri sọ yìí pé sí ìzọ́mi mẹ́ta ìgbà tó sọ̀rọ̀ nípa eegun òkú mbete sí ìzọ́mi mẹ́ta náà wù ẹyẹ bíi erin wọ̀hán ìrìnì àti nǹkan míì tó bá yàtọ̀ sí ó ní adrọ́pù náà sàmì sálàfil ulama zuhuri sọ wípé òun bá púpọ̀ nínú àwọn àfà sálàf yẹmtẹ̀ṣìtú nàbí ha wọ́n a máa fi àwọn egun yìí wọ́n a máa fi yarun wọ́n a máa fi họra wọ́n a máa lò wọ́n torí pé tó mọ́ ni wọ́n lílò tí mo sọ yẹn ni bí wọ́n máa fi yarun ní o kò jẹ́ pé wọ́n fi ń gùn kan òun tó wá tó ìrè sọ amọ́lẹ̀ ti sọ tẹ́lẹ̀ náà ẹ̀ nígbà tó wà ìgbọ́n wáyé dàánú nà fi hàn kódà gan rèé a wà máa lò láti fi ṣe ìpara àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ láyà wọn nàbí ìbáta so wọ́n ti rí aburú níbi lílo àwọn nǹkan yìí wọn ará burú kankan bẹ bákan hamad hamad bin salama òun náà sọ pé lába tàbírí ṣe mẹ́ta ó ní kò sí nǹkan tó burú níbi ìyẹ òkú mbete ìyẹ rẹ̀ yẹn lè lò èèyàn lè fi ṣàǹfààní téèyàn bá rí adìyẹ tó kú lókun mbete sìn àbẹ́ ẹyẹ tó kú mbete téèyàn bá ní bùkátà tí kò fi ìyẹ rẹ̀ ṣe nǹkan kan tó jẹ́ halal kéde bí kò fi jógun o. so èèyàn lè èèyàn lè lò láti ṣàǹfààní ẹlẹ́kẹwàá nínú àwọn nǹkan tó ni nǹkan yẹn òun náà ni máa kó ti à nínú ni wọ́n wà háyù ṣẹ́rí níta bá gé lára ẹran ẹran tó jẹ́ ẹran ààyè àwa gé nǹkan kan lára rẹ̀ nǹkan tá a bá fi lè gé lára ẹran ààyè yẹn ẹ̀gbin ni àpẹẹrẹ sí nígbà tí tàkúté ó mú ọya ó gé rẹ̀ àmọ́ ya ọ̀yà lọ ẹsẹ̀ rẹ̀ tó gé yẹn àrọ̀ àmú ajùmọ̀ ni mí ti burú ọ̀yà gan fúnra ẹ lè yẹn tó bá ti kóhùn òrí bí lọ yìí náà wà yìí náà gbẹ̀mí òun yóò yẹn yóò ẹranko kan là ń lé lọ ńgbà tásáré azá sọ àdá sí ó nǹkan kan lára rẹ̀ ẹran yẹn jẹ́ ó gbé sá lọ ní tó gé lára yẹn yẹn lẹ́gbẹ́dọ̀ ọlọ́run ṣeun bí ìbá tí ẹ̀ṣọ́ pátápátá ilé tí mo rí gé iná ọbẹ̀ nílé kìí sọ bẹ̀ o gbogbo àwọn nǹkan bá gé lára ẹran ẹ̀rí lórí ẹ̀ ní gbóló ànábì sallallahu alaihi wasallam sánàbì sọ wípé ma quti'a min al-bahimati wa hiya hayyatun fa huwa mayta ànábì ní gbogbo nta bá gé lára albahima àwọn ẹran bíi ràkúnmí bíi àgbò bíi kẹ́tẹ́kẹ́tẹ́ àmì bíi kíní tó ìjẹ́ pé ẹran tá a jẹ́ nǹkan lára rẹ̀ yìí ẹran tó ń sẹ̀mí ni níta bá gé lára yẹn ẹ fàbúwà mẹ́yìntà òkú ń bete ní nǹkan yẹn. hadithu ya imamu tirmidhi ni wọ́n gbà wá hadith one thousand four hundred and eighty abu dawud náà gbà wá ní hadith two thousand seven hundred and eight hundred and fifty eight ibn majah àwọn gbà wá ní hadith three thousand two hundred and sixteen. ìkẹlẹ̀kẹ́ ẹlẹ́kọ̀kàlá oná ni sùúrù ti báyìí wàdàwàbí alẹ́tí láyò kalu lahmuha amúkú omi amúkú omi àwọn ẹran abìjà àtibá òun làwọn ẹran abìjà wàdàwàbí àti àwọn ẹran dáàbà míì náà alẹ́tì irú àwọn dábà wo ni ẹ alẹ́tì láyú àwọn táwò kí ń jẹ ẹran rẹ̀ àwọn àdáwà alẹ́tì láyú àwọn ẹran táà kí ń jẹ wọn omi àmúkú wọn ẹ̀gbin ni ìgbẹ́ta ń pè ní àtúrù òun náà ni àmúkú omi tánkù bẹ́ẹ̀ ni ẹ̀rí lórí pé ẹ̀gbin làwọn nǹkan wọ̀nyí òun náà ni gbọ́dọ̀ anábì وهو يسأل عن الماء يكون في الفلاة من الأرض wọ́n bí anábì léèrè nípa omi tí ó wà ní tó wà ní pápá ẹ́ lórí ilẹ̀ irú àwọn omi yẹn wọ́n bí anábì léèrè nípa rẹ̀ àti àwọn omi tó yẹ pé àwọn ẹranko tí wọ́n jẹ́ ẹranko àbìjà àtàwọn arántá ìjẹ tí wọ́n ti mú faqala Ànábì sọ pé idha kana al-ma'u qullatayn arábìnrin tí omi bá ti lè pé qullatayn bàtàwọn afá ń sọ nípa qullatayn tó ń wọn rẹ̀ fún wa nǹkan bí one hundred fifty litres ni omi tó bá tó bí one hundred fifty litres tómi bá fi lè tó bẹ́ẹ̀ arábìnrin tómi bá fi lè tó dédé nǹkan tá a sọ yìí ànábì ní lam yahmil alkhoba irú omi yóò lè gbé ẹ̀gbin sára mọ́ tí wọ́n bá fi lè pọ̀ débi pípé ó tó kò làtàn lam yahmil alkhoba omi yẹn ò ní gbé ẹ̀gbin kò ní gbé sínú wọn. hadithu yìí alimami abu dawud ni wọ́n gbà wá ní hadith sixty nínú sunan wọn bẹ́ẹ̀ ni alimami nasari àwọn náà gbà wá ní mùjálàdà alákọ̀ọ́kọ́ hadith forty six alimami tí nìdí náà gbà wá so hadith yìí dára láàfíà ẹgbẹ́ bí sheikh alalibani ti sọ nínú sahihu jamiu wọn ní hadith tó láàfíà ni naam ṣùgbọ́n olóńgbò àtàwọn nǹkan míì tí ò tó sùúrù rẹ̀ ó ní àmúkú olóńgbò nǹkan tó mọ́ ni nítorí gbọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam yìí pé innaha laysat bi najasin innaha min at-tawwafina alaykum wat-tawwafat ànábì ní olóńgbò tẹ́ ń wò yẹn laysat bi najasin wọ́n bi ànábì léèrè nípa omi àmúkù olóńgbò ànábì ní kò kí ń ṣẹ̀gbìn olóńgbò kì í ṣẹ̀gbìn innaha min at-tawwafina alaykum wat-tawwafat anábì ní olóńgbò tẹ́ yẹn nínú àwọn ẹranko tí ó máa ń rọ kiri yín tó máa ń fara nù yín tẹ́bàdà wo ìṣesí olóńgbò pé yóò máa yípo yín ni yóò máa fara nù yín ni anábì ní olóńgbò ṣe rí nìyẹn so olóńgbò tó dáa ni ẹranko tó dáa láti máa sìn nínú ilé ni anabi sallallahu alaihi wasallam ó máa ń encourage lórí títí ó máa ń gbà wá ní ẹ̀jú títí olóńgbò kódà nítorí ẹ̀nà fún pé Abu Hurairah ní Abu Hurairah tó kó lólóńgbò kékeré kan tó máa ń gbé káàkiri tó máa ń bá ṣeré tó yé torí ẹ̀nà fún pé ní Abu Hurairah tí wọ́n bá lẹ̀ dé Mọ́kà lónìí nínú àwọn nǹkan tó pọ̀ ju Mọ́kà lólóńgbò wa ẹ máa rí wọn tó máa ṣeré káàkiri ni so torí pé wọ́n nífẹ̀ẹ́ sí olóńgbò sísìn torí pé Ànábì sallallahu alimam ahmed gbà wá bákan náà àwọn àfáàbù sunan àwọn àfáà tó kọ tírà sunan àwọn náà gbà wá bákan náà sheikh albani náà àwọn náà mú wá nínú àgìrwá ìrwá òtọ̀lì nìyẹn fi takhrij ahadithi manari sabil ẹlẹ́ẹ̀kejìlá òun náà ti ní nǹkan ìgbẹ̀yìn òun náà ni láhmù má la láhmù hù min ẹran àwọn nǹkan tá a bá kí ń jẹ á ti sọ̀rọ̀ nípa ìgbọ̀nsẹ̀ àwọn nǹkan tá yìí bá jẹ nínú àwọn ẹran a rẹ̀ ti sọ ìdájọ́ omi nǹkan tí a yìí bá jẹ nínú àwọn ẹran ẹran ara rẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ kù báyìí ẹran ara nǹkan tá yìí bá jẹ nínú àwọn ẹran ara rẹ̀ egbe ni ẹ̀rí lórí eléyìí ni hadithu alhumur anasun malik sọ wípé a rí àwọn a rí ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ yáàní yawma Khaybar ìyẹn ni pé lọ́jọ́ ogun Khaybar ní ojú ogun Khaybar àwọn rí àwọn ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ kan fanada rasulullahi sallallahu alaihi wasallam anabi wá pèpè lọ́jọ́ yìí kíkà tọ́lọ́kọ́ ma bá anabi inna allaha wa أعوذ بالله إن الله ورسوله ينهاكم عن لحوم الحمر فإنها رجس أو نجس Ànábì gbogbo ìjọ yà, Ànábì kéde ìjọ yà, Ànábì ní inna Allaha wa rasulahu, dájájú ọlọ́wọ́ bá tó jí tẹ́rẹ, yanhaakum an luhumil humur, àwọn méjèèjì ń kọ̀ fún yín nípa ẹran kẹ́tẹ́kẹ́tẹ́, fa innaha rijsun, ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbẹ́ ni hadithu yìí alimam muslim gbà wá ní hadith 1940 bẹ́ẹ̀ ni ahmed náà gbà wá náà bẹ́ẹ̀ náà lọ́wọ́ àna bukhari náà ṣùgbọ́n nínú títí ẹgbà wá ti bukhari kò sí fàyín náà orí tún kò sí mẹ́ bákan nítorí hadithu salama ibn al-aqwa قال أصدقوا لما أمسى اليوم الذي فتحت عليهم فيه خيبر لما أمسى اليوم لما أمسى اليوم الذي فتحت عليهم فيه خيبر أوقدوا نيرانا كثيرة wọ́n nígbà tó di ìrọ̀lẹ́ ọjọ́ tí wọ́n sí tọ́nàwọ́ àlégẹ́lá sí payá kọ́íbàrù fún ànábí àtàwọn ìjọ rẹ̀. àwọ́kọ̀dù ní ẹ̀rọ lẹ́nkẹ̀sí rọ̀ wọ́n dá iná tó pọ̀ lọ́jọ́ yìí fàkọ́lá rasulullahi sallallahu alaihi wasallam anábì wa ń sọ lọ́jọ́ yẹn pé ma hadhihi an-nar ala ayyi shay'in tuqiduna anábì ní àwọn náà wulẹ̀ dáì kí ilẹ̀ ti torí ẹ̀dá wọn náà pàápàá kọlu ala lahmi à wọ́n la dá nítorí ẹran ni afẹ́ jẹran ni kọlu ala ayi lahmin ń bí àjíǹsíyà wọ́n ní abẹ́fi jẹran àwọn ràkún àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ilé ni faqal alẹ́fẹ́ pé ahriquha waqtiruha arẹ́bí ní ẹ̀dánù ẹ̀dá àwọn ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ̀jú sí yẹn ẹ̀dánù ẹ ti fọ́ àwọn pọ́ọ̀tì tẹ̀jú sí pàápàá ẹ̀fọ́ faqala rajulun ọkùnrin kan wá sọ yí pé yá Rasulullah oníròjí tí ọlọ́wọ́ bá ṣe ká da àwọn kíní yìí nù ni ká wá fọ àwọn pọ́ọ̀tì yẹn àbí ká dànù ká fọ pọ́ọ̀tì ṣe ká dànù ká fọ àwọn pọ́ọ̀tì tàbí ṣe àbí ànábì kí ló ń sọ kọ́ọ̀lá àrẹ́sọ̀ hadith yìí alimam muslim ni wọn gbà wá ní hadith 1802 ṣẹ́rí níbi hadith yìí ta mọ́ wáyìí ẹ̀rí wà ń bẹ lórí ìjẹ́ ẹ̀gbin ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé domestic donkey torí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbó ń bẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbó òun ni zebra zebra kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ó kàn Tinubu òun náà máa ń pè ní egbin nítorí pé nítorí ẹ̀yìn Yorùbá mọ́sọ̀pọ̀ dàbí ẹ̀rí pé zebra máa ń fáìn gan kọ́lọ̀ tọ́mtọ́m white and black so tó bá jẹ́ pé zebra ni àbí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbó tó jẹ́ wide eh, donkey ìyẹn lè jẹ àwọn ẹ̀ but domestic donkey tó jẹ́ àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ilé ìwọ̀ ní jíjẹ rẹ̀ ìwọ̀ rẹ̀ jẹ́ náà so ẹ̀rí wà lórí níbi hadith méjèèjì yẹn lórí ìjẹ́ ìwọ kẹ́nìrẹ́tẹ̀lé níbi hadith alákọ̀ọ́kọ́ yẹn àrípa nàbí sọ pé fa iná àrí tún àwùnájà so bákan náà níbi hadith ẹlẹ́kejì àrípa nàbí sọ aláṣọ́lá pa wọ́n láti pé kí wọ́n dànù kí wọ́n ti fọ́ àwọn kòkò tí wọ́n fi ṣe fẹ́rẹ́ ayé ṣùgbọ́n gbà tí sọ̀hábí kan ẹ̀rí pé ìfọ́ yẹn ó túmọ̀ sí pé ẹ̀gbin náà ni nǹkan yẹn àti fífọ́ àti fífọ́ ẹ̀gbin náà ni nǹkan yẹn so yé náà níṣàlọ́ kẹrí a dúró síbi yìí fún talẹ́ yìí lórí àwọn nǹkan méjìlá tí a kà yìí nínú àwọn kan tó yẹ sí pé ẹ̀gbin ni wọ́n ẹ̀gbin ni wọ́n àwọn nǹkan kan wà ń bẹ tó yẹ sí pé àwọn onímọ̀ yapa lórí ìjẹ́gbin wọn bá di ọjọ́ mẹ́jọ inshallah karim nǹkan kó sọ àjùbá náà lọ́wọ́ àwọn nǹkan yẹn la máa ṣàlàyé nínú àwọn ọ̀rọ̀ àwọn àfá ayé àparí orí pé ṣẹ́gbìn níwọ̀n àbí kò kìí ṣẹ́gbìn òun náà ni alìmọ̀níyù ṣe mọ̀níyù ìyẹn ni pé àtọ̀ ṣe ìntọ́ mọ́ni àdẹ́gbẹ̀ ni ṣùgbọ́n náà ọtí tó mọ́ àdẹ́gbẹ̀ ni nínú àwọn ọ̀rọ̀ àwọn onímọ̀ ìyapa lórí ẹ̀ ṣe báyìí ṣe so bákan náà ẹ̀jẹ̀ ka ẹ̀jẹ̀ náà sí ara ni àbí nǹkan tó mọ́ ṣẹ́pájú sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ haiz ẹ̀jẹ̀ haizun ti ẹ̀ ìpanupọ̀ wà láàrin àwọn àpá pé ẹ̀gbin ní ẹ̀jẹ̀ haizọ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù ṣùgbọ́n àwọn ẹ̀jẹ̀ tó kù ṣé á kà yẹn náà kún inú ẹ̀gbin àbí kì ṣe ẹ̀gbin so ẹ̀rọ̀gbọ́n náà lọ subhanahu wa ta'ala ìwọ̀n yí so láàmà láàmà gbéyẹ̀wò torí pé àwọn nǹkan míì tí mo sọ ni tí mo fi fi sínú àwọn nǹkan míì ni pé lè bì náà àbí kò ń ṣe ẹ̀gbin gbogbo àwọn nǹkan yìí rèé so pẹ̀lú gbọ́dọ̀ bá Allah subhanahu wa àmọ́ mẹ́nuba so láti lè jẹ́ kí a ń fa ní ìtàǹbá lọ nínú àtìkẹ́tẹ̀nù yàtọ̀ kó lè pé sí bá yín sìn so torí pé àwọn kíní àwọn nǹkan pẹ́pẹ́ àbùkátà sí ni torí pé àwọn nǹkan tí a ń bá ṣàrọ̀ láwùjọ wa nìyẹn pé àwọn nǹkan tá à ń bá lò láwùjọ wa làwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó pé ó lè ṣẹlẹ̀ sí wa a lè bára wa ní ipò wípé àwọn nǹkan wọ̀nyí ohun à ń bá ṣàrọ̀ ẹ̀ à ń níbà lò papọ̀ pẹ̀lú ẹni tó bá jẹ́ pé à ń bá ṣàrọ̀ àwọn nǹkan yìí à ń lò papọ̀ pẹ̀lú àwọn nǹkan yìí àwọn nǹkan yìí ṣẹlẹ̀ ju àbúrò láti yanjú ara wa gẹ́gẹ́ bí so kí làwọn ìdájọ́ Islam lórí àwọn nǹkan yẹn ó pàtàkì sí wa gan nítorí ẹ̀rọ jẹ́ pé níparí àwa mùsùlùmí à ń rọ̀ wá kí a gbìyànjú lórí bóò láyé fẹ́ súnmọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀sìn yìí bùkátà pé ká lẹ́pọ̀ nípa rẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan míì là ń ṣe tó yẹ pé àti ẹ̀ lákàkún alákàtà ń ṣe bó ṣe wà pé kí ni bí ẹni pé islam ò tiẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ rárá mùsùlùmí máa gbé ilé ayé bí ẹni pé kò tiẹ̀ lẹ́sìn tó ń darí ẹ̀ bí ẹni pé kò lẹ́sìn tó ń darí ẹ̀ so àwọn nǹkan yìí rèé ẹ jẹ́ ká kíyèsí dáadáa irú àwọn irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn nǹkan tó fẹ́ fi mọ̀ wá nìyẹn ká lè jẹ́ nítorí pé yóò ní àwọn ẹ̀kọ́ islam nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí so abẹ́lẹ́ wọn bá lọ subhanahu wa ta'ala ní ìtàsọ ìkọlọ́ndínkù lápá dáadáa níkà fi màkà sọ̀rọ̀ méjì kan tí ọjọ́ sí pé tí n bá sọ nísìn alẹ́mọ́láǹfààní rẹ̀ mọ́ títí tásìkò ló fi dé ó ní ọdún Christmas àwọn mùsùlùmí àkéyìsá ń pè wá ni pé ẹ jẹ́ ká jìnà sí ìmọ̀ bá wọn tí ò kí ń ṣe mùsùlùmí àwọn kèfèrí ìmọ̀ bá wọn sọdún Christmas wọn ọdún yìí rẹ̀ ọdún ẹbọ ni lọ́dún Christmas yẹn nítorí wípé nínú tíra wọn gan táwọn gan láwọn fi ń tẹ́sìn ẹ lè rí ìpìnlẹ̀ fọ́dún yìí nínú tíra wọn kò sí ẹ̀rí kankan nínú tíra wọn láti Genesis Genesis ni chapter alákọ̀ọ́kọ́ nínú àwọn chapters di Bible Revelation ni chapter tó parí ẹ̀ láti Genesis dé Revelation kò sí ẹ̀rí kan pé kí wọ́n máa celebrate Christmas bẹ́ẹ̀ and kò dẹ̀ sí ẹ̀rí kan wípé wọ́n bí ànẹ́bì Ìsá ní December 25 torí pé ọjọ́ bí ànẹ́bì Ìsá ni wọ́n láwọn ń ṣe ní December 25 yẹn kò sí ẹ̀rí ẹyọ kan ẹni tó bá lè fún wa lẹ́rìí pé wọ́n bí ànẹ́bì Ìsá ní December 25 pẹ̀lú ògbọ́n ọba yóò gbẹ̀bùn wà lọ́ọ̀ ẹ̀rí pé wọ́n bí ànẹ́bì Ìsá tó ń pè ní Jesus Christ wọ́n bí ní December 25 tó fi wá di pé a máa celebrate Christmas ọdún ọjọ́ bí Jésù ní December 25 ọjọ́ bí ìtànẹ́bì sọ̀lọ́sọ́lá gan rí tó yẹ sí pé àwọn mùsùlùmí ṣe ajẹ́kọ̀ọ́yà pé bídá àníkẹ́ ẹ̀mọ́ celebrate ọjọ́ bí ànẹ́bì sọ̀lọ́sọ́lá ṣe bá ìsìnkú tó wá jẹ́ pọ́jọ́ bí ànẹ́bì ní ìta olè tó wá máa ṣe ṣe tó àwọn mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn ṣe bákan náà january sọdún gbogbo wa àìmọ̀kánikẹ́ tó ọdún gbogbo wa nìyí gbogbo alájọ ní ti fámílì kò sí náà ní Islam January ò sí nínú òǹkà tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala recognize òǹkà lọ́dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní Muharram صفر ربيع الأول ربيع الثاني جمادى الأولى جمادى الثانية رجب شعبان رمضان شوال ذي القاعدة ذي الحجة أو ستلغب لجلال لونيا إن عدة الشهور عند الله اثنا عشر شهرا الله أبان دجاجون كالو أنكاو سلول الله أبان مجلاني àwọn òǹkà oṣù méjèèjì láì lọ́nà ọba Allah subhanahu wa ta'ala recognize òǹkà oṣù tẹ̀lé islam rẹ̀ ní kọ́mọ̀rù láfin kàkiri sham ó kéré abáyé ti àwọn òǹkà oṣù àwọn kẹfìrí sham sùn náà fi ń kà oòrùn làwọn fi ń kà kọ́mọ̀rù làwọn fi ń kà tiwa òṣùpá làwọn fi ń kà tiwa so ìbá ní ti so ọlọ́wọ́ ọba adékẹ́lá ò recognize kẹta ń pè ní December àbí January and moreover ní pé January tẹ̀ ń wò yẹn wọ́n mú láti di wọ́n ní mo sùn yẹn after òtà kẹta ń pè ní January òòṣà tó ń pè ní janus ní òòṣà àwọn ará àwọn ará róòmù ni òòṣà yẹn òòṣà géètì ni òòṣà tí máa ń bẹ lẹ́nu ọ̀nà ìlú géètì òòṣà yẹn wà rè èrè ni tó lójú tó ní orí méjì òòṣà yẹn náà ń pè ní janus janus yẹn náà ní january after so january one yẹn wọ́n yà sọ́tọ̀ láti celebrate òòṣà yẹn ni òòṣà janus yẹn ó kéré àbáyé sí i. ó dẹ̀ láwọn ìtàn tó bí wá tó yẹ báyìí ti tọ́jú pé mi nígbà àsìkò wa lórí ọ̀rọ̀ ìkókò tó báyìí ti àti bẹ́ẹ̀ lọ so ìyẹn rèé ká má bá wọn celebrate ọdún ẹ̀bọ náà lọ́dún jánà àmà ọ̀tẹ̀ ìgbésẹ̀ so àwọn mùsùlùmí ká jìnà sí bóyá ìmọ̀ gba ẹ̀bùn ọdún àbí ìmọ̀ gba oúnjẹ ọdún torí pé oúnjẹ yìí rí oúnjẹ dídá yìí oúnjẹ ìrì oúnjẹ ṣéèkì ni oúnjẹ kófòrò ni ṣèbà ìṣẹ̀tọ́ káwọn bá wọn jẹ oúnjẹ ọdún yẹn ọ̀nà tá a lè gbà ṣe bàrọ́wù fún nǹkan yẹn tá a lè gbà fi ìkórira hàn sí nǹkan tá ń ṣe yẹn òun ni kí a má gba nǹkan yẹn lọ́wọ́ wọn tò wọ́n lè mọ̀ pé táwọn ń ṣe yẹn tí ò dáa ni àwọn tí wọ́n ti ṣe ló lè mọ̀ pé a kórira àwọn lórí nǹkan táwọn ń ṣe yẹn ṣèbà ìṣẹ̀tọ́ ẹ má jẹ́ ká ti torí ìrẹsì àti tá a di ẹ̀ kan tí wọ́n bá láàánú rẹ̀ pátápátá ni ó fi orí orí orí kan kún ìtajì ẹ̀ kan àríkà fún ọ ní tajì ẹ̀ méjì ìwà ìpè tẹ ìtajì ẹ̀ náà tẹ náà lọ fẹ́ jẹ tábì tí a mọ̀ lọ́wọ́ fìdé ìwà ìpè tẹ ìtajì ẹ̀ tó padà jẹ tán ẹ ti pé ò ní padà gbúrò rẹ̀ lẹ́nu mọ́ láàrin ìṣẹ́jú mẹ́rùn-ún sí mẹ́wàá ò ní gbúrò adùn ìtajì ẹ̀ ń gẹ lẹ́nu mọ́ pàápàá ṣùgbọ́n ìtọ́ bá ti ẹ̀sùn orí tàdí ẹ̀ tó bá ti ẹ̀sùn fún ẹni tàdí ẹ̀ tó sì fi mọ́ọ̀tì kan mọ́ọ̀tì bá ẹgbẹ́ ni ẹ lówó lọ́dà tí ọba lówó lọ́dà dáadáa ó lè fi tí ọwọ́ tàbí àdúgbò fi Coca-Cola sí gbogbo yẹn náà rèé kí lọ fẹ́ gbà ní gbogbo yẹn ẹ lápò ẹjẹ ká jìnà sí gbogbo àwọn nǹkan yẹn ẹ̀sìn wọ́n ò fara mọ́ ó kílẹ̀ wáyé sí so káàdì má bá wọn káwa náà ká má wò pé ah, tó bá ti di jọ́ òun ah, ẹ̀ nítorí káwọn máa bá àmà tọ́jú bó lé àwa náà padì àti ẹ̀rá ìsẹ́ àwa náà ti ń bá wọn celebrate àti jẹ́ kọ́dún yẹn yàgbó ń lè tiwa náà ni ká má jẹ́ kí aṣọ táwọn ọjọ́ yẹn yàtọ̀ tọ́rọ́jọ́ yóò fẹ́ ṣí àkọ́ yàtọ̀ táwọn ọjọ́ tó kù oúnjẹ tá a jẹ ń jọ yẹn ká má jọ yàtọ̀ tó ń jẹ tá a ti jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìsí kí na àìsí kí ni kúrú àwọn ọdún yẹn má kí wọn lórí rédíò má gbìyànjú ká mọ ẹ̀sìn wa lọ́kùnkúndùn tó yíba ní kìí tó kọ́rọ̀ bá kọ́rọ̀ àkóso àná wa àti January ni àti December twenty five nù i pé bóyá òní ni twenty three àbí àbí twenty two twenty three àbí by Friday nsìn wọ́n lọ celebrate Christmas àbí so ẹ jẹ́ ká jìnà sí ẹ má jẹ́ ká wọ nǹkan red pé yíba ìdí nǹkan red nínú àwọn kan tó fi celebrate Christmas nǹkan red ẹ má jẹ́ àbá wọn wọ̀ ọ́ ẹ̀sìn mọ́jà bá wọn ta ẹ̀sìn mọ́jà káwa gan lọ káàdì ẹ̀ títa káàdì ẹ̀ máa ṣe kúkúrú nkú kékeré nkí lẹ́sí oúnjẹ káàkiri gbogbo àwọn ṣe ń yàn kan gbogbo àwọn táwọn káàdì ẹ̀ títa tí gbogbo ṣe ń yàn kan yẹn àwọn táwọn ajé kí pọ̀pọ̀ ti jọ lówà ń ta nìyẹn honestly táwọn bá ṣe káàdì ẹ̀ títa ní ṣèkọ̀sẹ́ni tí wọ́n mọ̀ pọ́n ṣe nǹkan kan ìgbà wọn káàdì ẹ̀ títa gbogbo ẹ̀ máa ṣe kí kúkú kékeré kékeré kékeré tó bá ti di pé ẹran ń wọlé ẹ̀rí pé àwọn yóò máa rí àmì pé ọdún ti dé ẹran ti ń wọlé nǹkan tí wọ́n náà bá ti ń kó kéjì adìẹ síta àwọn ọdún ti dé ọdún ọdún ọdún adìẹ ti dé so tó bá ti kí ọjọ́ bí mùsùlùmí pé a kú ọdún sọ fún wọn pé wò sọdún náà wó lẹ́sẹ̀ máa kí tí àwọn míì láyà náà àwọn tí èsè mùsùlùmí láwọn kírísítẹ́nì yẹn wọ́n máa kí a kú ọdún tó bá tó wá di new year ọdún gbogbo ayẹyẹ gbogbo àjọ sọdún ṣùgbọ́n ọkùn sànà wa so àwọn ilé náà làwọn àkíyèsí nípa ayẹyẹ kejì ni pé ọ̀rọ̀ kan bẹ tí ìkan nínú àwọn sọ ó wá fi ṣe challenge ṣùgbọ́n mákàtán lérè fè ní àsìkò lè gbà mí kọjọ sí lọ so wọ́n fẹ́ ní ẹni Ibrahim al so wá ka ọ̀rọ̀ Sheikh kan nínú tíra kan tó fàdíhàtul asri ní àfá tó kọ tíra yẹn tó tíra yẹn ọ̀tá súnnà làfá yẹn ọwá mú àwọn òrùjú so wọ́n fẹ́ justify mọ́lídù ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ fi mọ́lídù so ọwá mú fatuwa sheikh bombazi wá ibi tí sheikh bombazi ti ń tako mọ́lídù ànẹ́bì sallallahu alaihi wasallam nínú fatawa àti makọ́lá ti wọn ní mujalladu lẹ́ẹ̀karùn-ún ó ọwá padà nínú yí mùjálà dára kọ̀kọ́ ọwá lọ fẹ́ ọwá fẹ́ ọwá fẹ́ ṣe fàbíhà torí fàbíhà rẹ̀ ló pe tíra yẹn ó fẹ́ fẹ́ di àwọn àfáà súnà títà ọwá ní bùnbáàzì ní wọ́n àjáza ni pé wọ́n ṣe lẹ́tọ̀ọ́ ká máa ṣe ká máa sọjọ́ bí Muhammad Abdul ibi tí wọ́n sọ irú ibi tó ti rò sọ orú ọ̀rọ̀ yẹn wá ọwá mú wá nínú mùjálà kọ̀kọ́ yẹn tẹ́ bá wá rí tó ẹni yìí ti àbòsí ṣèjúrú àbá ti má sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ó sọ wípé tí ò bá rí bẹ́ẹ̀ ká challenge òun nítorí pé kò wá rí bẹ́ẹ̀ torí ẹ̀la bọ́ síta in tó kà níbi tó ti sọ Muhammad ni wọ́n ń sọ òye ẹni yìí kí a sọ wípé wíìkì kan afẹ́ mú wíkì ẹ láti máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn nípa ọ̀rọ̀ àwọn salaful umma ká máa fi káwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa súnnà ká máa fi ṣàlàyé súnnà fáwọn èèyàn káwá pé òṣùbù yẹn ní òṣùbù ìrù Muhammad bin Abdul Wahab àbíká Imam Ahmad bin Hanbal ká ní mú òṣùbù yẹn nítorí orúkọ tí a mọ̀ mílì kí a sọ pé masjidu abibakar masjidu umar tàbí a nẹ́mù orúkọ masalasi yẹn after umar àbí abubakar àbí aisha tó tí bá sìn so nítorí pé nítorí pé tá a nífẹ̀ẹ́ táàdà ń ṣe wà láwù fún so bẹ́ẹ̀ náà lèyàn sọ pé usbúrú abibakar a wíìkì abubakar kó wá jẹ́ pé yìí ń tà àti torí ẹ̀ gbé ìdánilẹ́kọ̀ọ́ yẹn kalẹ̀ àbẹ́tò yẹn kalẹ̀ ni pé afẹ́ ti máa ṣàlàyé ìtàn àwọn sálàfùl umma abẹ́fìmọ̀ sàlàyé dáwà àwọn abẹ́fìmọ̀ tí wọ́n wá ń sàlàyé nípa nǹkan yìí pé ah, nǹkan tó dáa ni o kábímọ̀ káwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa súnà tàbí sallallahu alaihi wasallam káwọn fi kọ́wọ̀n nípa sàlàfíà in tí ó sàǹfà nípa wòyàn ni òun wá ń kà sí Muhammad abdul wahab wọ́n wá ń sọ yín pé òkè àwọn ìbéèrè tó wọ́n béèrè lọ́wọ́ sheikh Muhammad sheikh bọ̀nbá àtọ́wà ikọ́ ń bẹ oníbìrì mẹ́ta ni now kùlásọ̀ ni pé ìyẹn ni pé ṣókí ni pé nítorí pé mi ọlọ́run bá nípẹ́ padà sí ìgbà láàyè tí máa padà sọ̀rọ̀ lórí nǹkan yẹn lódìdí ó ní wípé káti ẹ̀ sọ wípé Sheikh bombazi bá sọ wípé a lè ṣe maulidu Muhammad bin Wahab sẹ́yìn ẹni ẹ̀rí láti justify maulidu anabi sallallahu alaihi wasallam a condemn méjèèjì mọ́ bombazi lọ́wọ́ ni nígbàtí yéṣù ń bá ṣe bá sọ wípé àlèṣe mọ́lídù ànábì sallallahu alaihi wasallam bẹ̀tún wá sọ pé àlèṣe mọ́lídù Muhammad bin Abdul Wahhab ẹ̀dàkùn ta wá lọ pàtàkì tí mùsùlùmí jù náà ànábì àti ọ̀lá náà béèrè tó lóun òbí wọn nìyẹn o ta ló pàtàkì tí mùsùlùmí jù nù bùnbà àyínú Muhammad bin Abdul Wahhab àti ànábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé bùnbà ti bá sọ bẹ́ẹ̀ à ní fi ìyẹn justify mọ́lídù ànábì á kọ̀ndẹ́mù méjèèjì ni ẹ ti rí báwọn tí wọ́n jẹ́ onírùjú ṣe máa ń ṣe ṣe báwọn ma máa ń ṣe wọ́n kà lọ àáfà kan sọ pé so tẹ́ ẹ̀ bá ti wá lè tako eléyìí ẹ̀ gbọ́dọ̀ tako eléyìí náà tẹ́ ẹ̀ bá ti wá lè ṣe kíní ẹ̀ kọ̀ǹdẹ́mù eléyìí náà tẹ́ bá ti ní ṣe kíní ẹ̀ bà dá eléyìí náà fún ah, náà ṣe ń sọ pé eléyìí à ń fi eléyìí àfi ń eléyìí ṣe báyẹn a ṣùgbọ́n káàkiri wá sọ bí nǹkan sọ nìyẹn so òun wá bẹ́ẹ̀ lo nǹkan yẹn láti wípé òkè nígbà wá sọ báyẹn kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀ tẹ́yìn wá gba mọ́lídìí ànábì wọlé àjẹ́ pé mọ́lídìí ànábì gan lọ wọlé ju torí pé sọ wá fẹ́ fi nǹkan yẹn tí wọ́n sọ yẹn wọ́n fẹ́ fi ṣẹ̀rí láti gbé mọ́lídìí ànábì wọlé wọ́n èé lò ń báyẹn wọn náà nígbà tó ka sí mọ́lìdà nẹ́bí ń sìn ọkà bó ti yẹ kó kà jẹ́ maramara tákẹ́rì wá lórí pé kíní yóò kò sẹ́rì fún nígbà tí òṣìṣẹ́ ìfún akọ̀ndẹ́mù ẹni tó bá sọ bẹ́ẹ̀ wà ní ẹ̀yin tẹ́ kọ̀ndẹ́mù tànẹ́bí a gbọ́dọ̀ kọ̀ndẹ́mù ti ẹni tí ò tó náà ọ wá kọ̀ndẹ́mù méjèèjì so báwọn èèyàn ti máa ń parọ́ máa wà nìyẹn wá ń fi hàn kódà àfáà tó ó tó screenshọ́ọ̀tì ibi tó ti ń parọ́ mọ́bùn bag ó tó screenshọ́ọ̀tẹ̀ sínú sínú tíra yẹn nínú àdúrà àgbòdò ẹ̀yìn tí ò bá rí bẹ́ẹ̀ ro ẹja mi o tí o bá rí bẹ́ẹ̀ ro ẹ kò rí bẹ́ẹ̀ alákùnrin yìí pé báyìí sí so ọlọ́run bá lè kí ó padà fún wa nígbà láàyè láti yanjú ọ̀rọ̀ yẹn so abẹ́ náà bá lọ́ sùn máa tọ́lá kọ́lọ̀ kí wọ́n tó wọ́n sùn hàn ní kàlàfàmbik àṣẹ́rẹ̀ láàyè láǹkì sọ́kùnrin tó fẹ́ béèrè béèrè ní àyè ọ̀yá béèrè béèrè ẹ̀yọ kan ká máa lọ. Naam. naam kò sọ̀rọ̀ o so ìbéèrè aláwọ̀kọ́ ni pé wọ́n ní olóńgbò mùsù wọ́n lé ara tí máa ń gbàbọ̀dé ni tó máa ń fún nítorí ẹ̀ àwọn Yorùbá máa máa lé àwọn ní wọn máa ń ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó rò ẹ̀jẹ̀ kájọ pé mọ́sùn wọn gbà bọ̀dì níbo ní ti ń gbà áwọ olóòrùn lábọ̀dì tí ó láyé tó ẹ jẹ́ kí abẹ́rọ̀ náà wà lọ́sùn fàárẹ̀ fàárẹ̀ kò sí ẹranko táwọn ṣẹ̀ràfíì àti àwọn sáhárọ̀ tí wọ́n rò ní ìlú láti sábòrò wọn tí ó bá ní sèyí tó kò dára pé wọ́n lè lò ní ọdún àti àwọn èèyàn tó nǹkan tó ń pa ní pé ṣẹ̀rí mùsù tí mùsù bá ń kí lábẹ́ ń gbà mí ẹ̀rù wọn lọ lókè mùsù mùsù tó túmọ̀ sí pé ẹranko gbogbo ní ìlú ìlà ìlú ọkàn bá kàn ń bẹ̀rù ọkàn ń bẹ̀rù ti ẹ̀ torí pé ìgbàgbọ́ rẹ̀ kò lálàáfíà naturally mùsù ti lọ so ẹni ní ọwọ́ àti ìgbàgbọ́ tó ẹ̀ omi ní ìgbàgbọ́ ní ọjọ́ ìgbàgbọ́ ní ọjọ́ ìgbàgbọ́ ní ọjọ́ ìgbàgbọ́ ní ọjọ́ ìgbàgbọ́ ní ọjọ́ ìgbàgbọ́ kí olú ti gbà á tí o ti tí ọ̀nà ìlú ìgbà lọ tí o tí àwọn olú gbà á tó ẹni bá aṣọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi yẹn mo sì ti tọ́ da rẹ̀ ní ọ̀la mẹ́sìn tí ìwọ̀n bá ti tí ìwọ̀n bá ti láì ṣe kì í ṣe ẹ̀sẹ̀ tó ti bá ń sùn lára lọ fúra rẹ̀ tí ìwọ̀n bá ti láì ṣe kò sí nǹkan ẹgbẹ́ àwọn náà máa ń fi àwọn ẹ̀kọ́ kan láti fi láti fi gbé ọdún yẹn lárugẹ. ìmọ̀ràn wa tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n jáwọ́ kó lọ. òfin ń pé ilé ìbáyé rẹ̀ àyọjú àrùn. tó bá jẹ̀jẹ̀ pé jíjẹ́ àyẹ̀ ló ṣe wà lára yín tá a máa ní jẹ́ táàdé ń tàtúnṣe rẹ̀ lọ́nà oṣù yẹn gbogbo ẹ̀ tó máa fi ẹ̀ tó fi aburú mi ẹ̀ tó fi Ọlọ́run àwọn ọ̀sán àwọn ọ̀sán àwọn ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ lápò ní ẹ̀rùkú ní ilẹ̀ náà. Wọ́n ní ẹ̀bí ẹ̀sìn tèmi náà lèmi náà ni mo ní. So ọdún nínú ẹ̀sìn ẹ̀sìn ló máa ń gbé ọdún wá. Nínú àwọn ìjọba sí i tó wà ní ọ̀dùn kọ̀ọ̀kan ní àwọn ọdún àwọn òsìn. So ọdún wọn àtàṣì papọ̀ pẹ̀lú ọ̀dùn wọn. Wọ́n ti láwọn àìsàn pẹ̀lú ọ̀dùn Torí pé kódà àwọn tí àwọn tí wọ́n lọ́dún yìí gan wọn lẹ́rìí. Ẹ̀yin tẹ́ tó jẹ́ mùsùlùmí tẹ́ ń tó tí ọ̀lẹ́rìí lọ́dún, ẹ tó lọ sàyẹn ojú ọ̀nà tó lọ pa tí ọ̀lẹ́rìí lọ́dún àwọn tí wọ́n tó lọ́dún. Òpin náà tó lọ lọ́rọ̀ ní ká kí ìsira wa lórí ilé. Ọmọ ìlẹ́kùn ta fẹ́ jẹ láàbọ̀ pàtàkì jẹ́ àmà àwọn jẹ. Lọ́pọ̀lọpọ̀ àwọn oníbíjà yìí fẹ́ jẹun ló pàtàkì láwọn. Ohun tó jẹ bá ti wà tó jẹ ọlọ́run